اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وارزقنا علما السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته آه، عليكم على dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala a sì anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó máa bá àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àwọn tàbíhìn tàbíhìn tí wọ́n gbéṣẹ́ tí wọ́n jẹ́ kí islam tàn ká ọ̀dọ̀ wa a sì kíra wa náà pé a kú oríire pé a wà nínú àwọn ìjọ tó yẹ pé anabi sallallahu alayhi wa sallam ròyìn wọn pé majtama'a qawmun fi baytin min buyutillah ipa àwọn ìjọ kan ò ní máa wà tó máa kóra wọn jọ nínú ilé kan nílé Ọlọ́run àbí láyé kan ni tí wọn á kóra wọn ní ọ̀rọ̀ Ọlọ́run yasluna kitaballah wa yatadarasunahu baynahum illa nazalat alayhimus sakinah wọ́n máa kọ́ra wọn lọ́rọ̀ ọlọ́run látà pé lókàtúlà àrùbíyà nínú àwọn irinṣẹ́ téèyàn fi ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọba àlékè ni so nínú pé téèyàn bá ń kọ tí àníyàn rẹ bá ti dó pé láti lè fi lé láti lè fi jẹ́ kí ìmọ̀ mi lékún pa ọmọ ẹ̀sìn mi so ìwú náà tún wọlé sí abẹ́ ọ̀rọ̀ ànẹ́bì wípé náà àwọn tí sekina tí yóò sọ̀kalẹ̀ lé ní orí tí ọlọ́run bó sì máa fi wọ́n ṣe fáàrí tán ọlọ́run bó máa dárúkọ wọn fíìmọ̀n ìndà lọ́dọ̀ àwọn màláìka wàhálà azim eléyìí ọlá ńlá ni iyì ńlá ni fún pé èèyàn dáadáa kan èèyàn ṣe dáadáa fúnra ẹ̀ látara pé wa máa dárúkọ láàrin àwọn láàrin àwọn ẹ̀dá tó ipá wọn náà ni wọ́n dáa jù tí wọ́n ń ṣe ọba. ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn tún ń fi indirectly tún ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì nítorí pé wọ́n á máa dárúkọ pé lágbájá ọmọ lágbájá so dáadáa kan náà nìyẹn pé èèyàn ń ṣe sí èèyàn tún ṣe sí àwọn àwọn òbí yẹn pé wọ́n tẹ̀ ń dárúkọ àwọn òbí ọba ń mi ń dárúkọ àwọn òbí mi ó tún wá ń dárúkọ àwọn òbí mi náà nígbà tí ọ̀kan náà àwọn afáwa Sheikh Shinkiti nígbà tí wọ́n ń sọ láti ń bẹ fún kí ẹ̀ máa ṣe àṣàlátù fún Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n wá sọ pé nínú àwọn ọlá tí ń bẹ fún istinbat ṣe látọ̀dọ̀ wọn ipe òun náà ni pé dáadáa yẹn kò mọ́ lórí ìyẹn ipe kí ẹ̀ máa ṣe dáadáa fún kí ẹ̀ ṣe àṣàlátù fún Ànábì Muhammad bí ìgbà téèyàn tún ń ṣe dáa sáwọn òbí èèyàn ni ipe nítorí pé wọ́n máa padà sọ pé wọ́n máa sọ ọba dẹ́mi padà sọ́ra ànábì máa pé lágbájá ọmọ lágbájá wọ́n dárúkọ bàbá rẹ̀ náà àwọn òbí rẹ̀ nígbà lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá ó ṣàṣàlátù fún ẹ so bí ìgbà tí yẹn ṣe dandan sí àwọn òbí ni wọ́n ṣe stimbatu yẹn so èmi náà wá ṣe stimbatu eléyìí náà níbi àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ipe ìwé yìí tá à ń ṣe yìí náà bí ìgbà tí èèyàn tún ń ṣe dáadáa nínú àwọn dáadáa téèyàn ń ṣe fún àwọn òbí náà ni nítorí pé wọ́n máa dárúkọ wọn ni allah subhanahu wa ta'ala ma dárúkọ wọn ní àárín àwọn màláìka bákan náà <clears throat> inú ohun tó yẹ pé allah subhanahu wa ta'ala tó pa nígbà muhammad sallallahu alayhi wa sallam láṣẹ ipe àbí tí ó ṣe lójú lórí kò sọ pé ó yá tọrọ owó tọrọ báyìí ṣe báyìí ohun tó sọ náà ni pé ìrẹ ànábì tún máa tọrọ pé kọ́lọ́n ọba kó lé ẹkún ní ìmọ̀ so a jẹ́ pé ìyàní pé a kú oríire a kí wa kún oríire ní náhíyà yẹn náà uh, náhíyà ta tún fi lè sọ pé bóyá kinní náà ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àkókò yìí wọ́n wà mọ̀ṣgúlù pẹ̀lú àwọn nǹkan tí ò tó nǹkan kan so ọlọ́run ká a kún pé khalas iná àwọn tí ọlọ́run ká a kún tó fi inú àkókò rẹ̀ lẹ̀ pé òun fi máa gbọ́yé òun fi máa wá ẹ̀kọ́ àgbọ́yé ẹ̀sìn ọlọ́run ba àti ti ànẹ́bọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam nẹ́ẹ̀tì tá à ń lò ẹlòmíín ń lò fún bí bàjẹ́ báyìí ẹlòmíín fi ń ṣe bí ẹ̀ṣẹ̀ báyìí so ipò oríire kan nìyẹn so oríire yẹn kìí ṣe gbogbo èèyàn hmm, lọ́lọ́run bá máa ń fi ń ṣe kòńgẹ́ rẹ̀ so ẹni tó náà bá fi ṣe kòńgẹ́ rẹ̀ àfi kó máa dúpẹ́ rẹ̀ kí ọlọ́run kó sì máa bẹ lọ́run pé kọ́lọ́run máa yẹ kí padà sí aburú kó dé bóun náà ní ọ̀sẹ̀ ọjọ́ tí a ṣe zoom gbẹ̀yìn ó dàbí pé a ṣì wà ní alwahda ó dàbí pé alwahda tún lè al'ula náà ni a ṣì wà. Naam so ní ọ́ndà wahda tún lè hula àwọn dárísù wà ń bẹ dárísù alákọ̀ọ́kọ́ àti ká dárísù ẹlẹ́ẹ̀kejì ó dàbí pé òun la kà so ẹlẹ́ẹ̀kẹta. òun ni ó kùn báyìí ṣé à ń gbọ́ mi ẹ ló ṣá ń gbọ́ mi yé. na èmi èmi ń gbọ́ tèmi ń gbọ́ nǹkan tẹ́ ń gbọ́ ok ok naa so ipe wàlúwádàtú àdàrúsù salis ibẹ̀ ni a wà báyìí tí a máa jẹ́ ní page ten. page ni ó máa ní ó wà. now a continue by. àmọ́ ká tó continue màá play sọ̀tìyàtì ìyẹn fún wa ohun tá a fẹ́ bá pàdé níbi kíní alákọ̀ọ́kọ́ yìí kí ki kọ́kọ́ gbọ́. ما ينذر بازدياد المشكلات الصحية بينهم فقد أظهرت دراسات كثيرة أن التدخين يعرض الصحة لكثير من الأخطاء وحدة نعم الدرس الثالث شامبو استمع إلى الحوار شامبو الحوار عند الطبيب أوكلي شامبو كني والسكري أيضا أوكلي نعم تناولت دواء الضغط ودواء السكر أعتقد أنك لم تتبع بلا نساء بلا نساء هذا صحيح أوكي أجل أنتم بلا وحدة الدرس الثالث استمع إلى الحوار الحوار عند الطبيب الضغط مرتفع والسكري أيضا ماذا حدث؟ تناولت دواء الضغط ودواء السكري أعتقد أنك لم تتبع الحمية هذا صحيح فقد تناولت كثيرا من السكريات والدهون والنشويات وأعتقد أنك لم تمارس الرياضة أيضا حاولت ذلك ولكن لم أستطع فأنا مشغول دائما حالتك خطيرة لا بد من الحمية ولا بد من الرياضة الدواء وحده لا يكفي ماذا أفعل يا دكتور؟ اتبع الحمية ومارس الرياضة وتناول الدواء وقابلني بعد شهر الضغط عالي وكذلك السكري ما شاء الله ماذا فعلت؟ اتبعت الحمية ومارست الرياضة وتناولت الدواء أحسنت قابلني بعد ستة أشهر إن شاء الله وجزاك الله خيرا الوحدة الأولى نعم اوكي ibẹ̀ náà ni wọ́n fẹ́ ká gbọ́ ná ṣé a gbọ́ àwọn tó sọ yé ta ló lè ọ̀rọ̀ ṣe aná tó lè analyze ẹ̀ díẹ̀ fún wa ń bẹ̀. khalas ohun tó fẹ́ sọ náà ni pé lọ́dọ̀ tobib ọ̀dọ̀ dókítà ni ìyẹn ti ṣẹlẹ̀ dókítà atobib àti morid aláàárẹ̀ ẹni tó rẹ̀ patient atobib. Um, àwọn bóyá nǹkan bíi lúgà àbí sọ síwájú àpè àsúkárí àsúkárí ìtumọ̀ ní diabetes àìsàn diabetes ni àìsàn diabetes ló ń jẹ́ bẹ́ẹ̀ adoctu òun ni high blood pressure èyí tá à ń pè ní ṣé bp kọ́ là ń pè ní òun ni adoctu adoctu adoctu. nínú àwọn tó tún jẹ́ kínní òun náà ni sukariyat sukariyat asukariyat òun ni àwọn nǹkan tó jẹ́ nǹkan oní ṣúgà ṣúgà ó yàtọ̀ sí asukari asukar hmm? asukar wasukariyat so àìsàn ni asukar Hmm? asukariyati ni àwọn oúnjẹ tó ní ṣúgà nínú waduhun waduhun aduhun òun ni àwọn nǹkan tó ní fat aduhun aduhun mo fẹ́ kẹ́ máa guess pronunciation mo fi ń tún pè láti pè tún pè wanashawiyat anashawiyat òun ni carbohydrate anashawiyat carbohydrates carbohydrates so a ti sọ àwọn nǹkan bíi mélòó a ti asukar diabetes adoctu òun ni bp wà sukariyat òun la oúnjẹ tó ní ṣúgà nínú aduhun òun ni ohun tó jẹ tó ní fat àwọn fat. One shall we والنشويات ومن carbohydrates uh, حمية On ومن diet balanced diet الحمية mo bí a ṣe ń gbọ́ dáadáa báyẹn ṣá ń dè mọ́lẹ̀ balanced diet الحمية On balanced diet On ومن exercise tá àdáwà àti mọ̀dáwà tẹ́lẹ̀ pé ogun ní ń jẹ́ bẹ́ẹ̀. naam ok ok jí n sáré wá go through ká sáré tu. pé inda Tobib Atobib dókítà àti aláàrẹ̀ àdókítù murtafi' Dr. ló ń sọ fún pe pé bpa oi murtafi' òun ni kí nǹkan i wà sukar aidan bákan náà ni level of diabetes ẹ̀ náà ti i asukar maza hadath doctor wa ń bi pé kí ló ṣe é tó high blood pressure o wa very high level of uh, diabetes ẹ wa wà high kilo ló o ni ní uh, wa ń sọ fún pé tana waltu dawa adopt ah mo dé wá ń lo oògùn uh, bp mo ń lo oògùn yẹn o sukari. bákan náà ni mo dé ń lo oògùn. diabetes na, mò ń lògùn diabetes náà tọ̀bíbù wa dókítà wa ń sọ fún pé àtẹ́kìdò ànáká lámtẹ̀tẹ́bẹ̀rẹ̀ àlẹ́hìmíyà mo believe pé àtẹ́kìdò mo believe pé ànáká lámtẹ̀tẹ́bẹ̀rẹ̀ àlẹ́hìmíyà o follow balanced diet o máa lo balanced diet o follow balanced diet síbi àwọn oúnjẹ rẹ tí. oúnjẹ. o follow balance diet síbi àwọn oúnjẹ rẹ tó ń jẹ. Morid Alárẹ̀wá sọ pé haza sahih pé naam you are correct pé dókítà lóòótọ́ lẹ sọ ọ̀rọ̀ yín ó wá sahih ó lálàáfíà bó ṣe rí náà nìyẹn fakọ̀dì tanawaltu kathiran mina sukariyat pé òun máa ń jẹ àwọn oúnjẹ oníṣúgà tó pọ̀ ẹ̀ pé asukariyat. As Asukariyat, sukariyat asukariyat so òun máa ń jẹ àwọn oúnjẹ tó ní ṣúgà tó pọ̀ waduhun àtàwọn oúnjẹ tó ní fat wanashawiyat àti àwọn carbohydrates lọ́pọ̀lọpọ̀ òun máa ń jẹ jù tọ̀bíbù wa ń sọ fún pé wà á tẹ́kìdò ànáká lámtùmáàrèsì rìyá ọ̀dọ̀ta aidan bákan náà mo tún bìlífù pé òun exercise òye exercise lam tumaris níbi dáìsítà sọ àti balùgẹlẹ pàdé pé mọ ọ̀rọ̀ sàrìyàdọ ó ṣe exercise níjẹbẹ lam tumaris àríyàdọ àti sọ̀rọ̀ nípa lam ní ọ̀sẹ̀ tó lọ náà lam àti la alárẹwà ń sọ pé hawaltu zalik walakin lam astati mo gbìyànjú eléyìí àmọ́ mi ò lè ṣe ni mi ò lágbára rẹ̀ فانا مشغول جدا كوسنتو فتا مو very busy مشغول ونكين هو very busy باني انا مشغول جدا انا مشغول يعني بي مو busy غامي راي اوي مشغول مشغول ونكين busy انا مشغول جدا دائما طبيب نعم دائما اه ف آه نعم náà ẹ mú kàn fi yẹn ṣàlàyé ni pé ana mashghulan jiddan pé mo mo kàn fi yẹn ṣàlàyé ahiman náà ipe mo wà mashghul ní gbogbo ìgbà ní mo kò sáyè kò sọ́yọ́ kan tí mo ráyè dá iman òun náà ni pé gbogbo ìgbà gbogbo ìgbà ní pé mo wà mashghul kò sígbà kan tí mo ráyè tọ̀bíbu wa ń fún patient lésì pé halatuka khatira situation rẹ̀ ń sìn ó wà very risk wọ́n bá ní nǹkan wá khatir ó wà at risk khatiratun jiddan aw khatira yàní pé situation wà at risk ó wà very risk gan báyìí halatuka khatira làbúdà minal himya doctor advice ẹ pé ṣo fẹ́ gbọ́ jẹ́ advice ẹ o gbọ́dọ̀ follow balanced diet ẹ oúnjẹ tí wàá máa jẹ alahimya ni diet wàlà buddha mina riyada o sì gbọ́dọ̀ máa ṣe exercise àdàwáhu wàdáhu la yakfi oògùn nìkan kò tó ẹ̀ pé sọ pé nígbà tí dókítà sọ fún pé kílẹ̀ tí blood eh, tí diabetes ẹ̀ tó fi fẹ́ wà very high àti bp ẹ̀ náà fi wà very high ohun tó sọ fún ni pé ah, òun dẹ̀ wá ń lógun diabetes òun dẹ̀ ń lógun kinní náà so doctor anso fún mi pé àdáwáhu wahdahu la yakfi oògùn nìkan ò tó medicine tó ń lò nìkan ò tó drug tó ń lò sásán ò tó doctor wa sọ pé eh, morid wa ń sọ fún doctor pé maza afaal ya doctor kí ni màá wá ṣe báyìí o àtọ̀bíbù wa ń sọ pé ittabi alhimya follow uh, diet my balanced diet ṣe dáadáa wàmọ́ àrísìlú ìyá àdọ̀ ṣì máa ṣiṣẹ́ size wàtọ̀nà wàtànà wàlè dàwà kó sì máa lògùn wàkọ̀bí ní ìbàdà ṣahar wá bá mi padà lẹ́yìn oṣù kan oyè wá bá mi padà lẹ́yìn oṣù kan bàdà ṣahari yòkọ́bìlù tọ̀bíbù yòkọ́bìlù mọ̀rídù àtọ̀bíbà so lẹ́yìn oṣù kan aláàárẹ̀ patient yẹn tún padà lọ bá dókítọ̀ bàdà ṣahari yòkọ́bìlù mọ̀rídù àtọ̀bíbà. dókítà tó jẹ tọ́bí ó wá sọ pé nígbà tó tẹ́sítì ẹ̀ tán tó tẹ́sítì ẹ̀ tán ló wá ń sọ̀rọ̀ yìí pé dókítà àdì ọ̀rọ̀ yẹn nǹkan ti lọ ń bẹ̀ pé ó lọ bá so ó wá tẹ́sítì lẹ́yìn ìgbà tó tẹ́sítì ẹ̀ ni ó wá pé dókítà àdì bp ẹ ó ti wà normal àdì ni kí nǹkan wà normal àdì ṣẹgbọ́ àdì ó wà normal. wakazalika sukar bákan náà ni sukar diabetes yẹn náà ti wà normal masha allah tí nǹkan bá jẹun lójú èèyàn máa sọ masha allah maza fa'alta kí ni nǹkan tó ṣe aláàmọ̀rí patient wa sọ pé ittaba'tu lihimya mò ń follow a balanced diet mò ń wo àwọn oúnjẹ tí mo yẹ dáadáa wà mọ̀ rọ́stù wà mọ̀ rọ́stù rìyàdọ́ marastu ariyada mo sì ń ṣe exercise watanawaltu dawa bákan náà ni mo sì ń ṣe kí ni o mo sì ń lo oògùn tọ̀bíbù wa sọ pé ahsanta naam very good kọ̀ọ̀bìl ní bàdà sittati hashir tún padà wá lẹ́yìn oṣù mẹ́fà kọ̀ọ̀bìl ní bàdà sittati hashir eh, patient sọ insha allah wa jazakallahu khairan na ìjẹ́ ẹ̀rọ kan wà níbi ibi tá a kà yẹn tí ò yẹ. ṣé ẹ̀kọ́ wà ń bẹ̀ tí ò hello. naam mo ń darí nù sá. ọmọ abdulmalik naam. yes salaam aleykum. wa aleykum salaam. salaam aleykum. wa aleykum salaam wa aleykum salaam ṣé kankan wà ń bẹ̀rẹ̀ tí ó yé. èmi èmi ṣe mo get gẹ́ẹ̀tì audio kìíní yẹn láyà ìpẹ́ yìí nìṣó bọ̀ má kọ́ra mọ́ lísìn ṣàṣàlọ́. eléyìí mò ń sọ èyí ta kàtánsìn ok ẹ tí ẹ ṣe wọlé ni ok ok now ok. Ee, eh, okay. wa takutu yẹn. Hey, eh, one two three yeah. ti ẹ eh, doctor yẹn sà. Eh, three. ẹ wà á tàdó àná oyè sà oyè sà nam nam tẹkidu anaka yaani atakidu yaani pé mo believe pé anaka lam tumari siriyado ipe oye ṣe exercise wa'ataqidu annaka lam tumarisir riyadata aidan wípé ó yìí ṣe exercise bákan náà ìtumọ̀ nìyẹn àtàkìdù yà ni pé mo believe pé. wa'ataqidu annaka mo believe pé lam tumaris. Eh, lam tumarisir riyadata. lam tumarisir riyadata. naam. Yes, sir. Naam ok ṣé kò sí ìbéèrè kankan bí àwọn kẹlmọ́ọ̀tì yẹn ok ó dáa ehm, ó yá ẹ jẹ́ ká méjì ká ka méjì méjì kẹ́nìkan jẹ́ tọ̀bíb kẹ́nìkan jẹ́ dókítọ̀ ká fi wo àwọn pronunciation yẹn. náà bísí mi. ayé wa tó ń bí. sista anisa abi àti umu abdulmalik ṣáwà ń tòsí naam ọ̀ya. ń wà nítòsí. naam ọ̀ya. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ta. ọ̀ya ọ̀ya ọ̀ya ọ̀ya ẹ̀ka. أعتقد أنك لم تبرئ lam tàbí. láti bẹ̀rẹ̀. ok o. ẹnìkan ń jẹ́ dókítà ẹnìkan ń jẹ́ mọ̀rẹ́ ọlọ́run níṣọ́ aláàárẹ̀ o. ok mẹ́nà adọ́kù ẹ jẹ́ kí n zoom ẹ̀ dáadáa mi bọ̀. Naam. الضغط مرتفع والسكر أيضا والسكر والسكر شدة واو الكافي أوكي والسكر أوكي والسكر والسكر أيضا أم... إيه. مي مي مي He gets ìgẹ́ẹ̀tì ìtumọ̀ ibẹ̀ yẹn o kí adopt, tètè. Ike adọ́tú mọ̀gítẹ́fẹ̀. Òun ni high blood pressure BP Only adopt. Money, oh, oh, eh, Mo ní mi ò mi ò gẹ́ẹ̀tì. Ẹ̀wọ̀n náà mo sọ ṣé ń gbọ́. ṣé ń gbọ́. adoctu murtefe. ok ok. bp over very high. murtefe ò ní pé ó eh, high. Eh, ipe wà eh, sukari um, ní diabetes sukari òun ní diabetes sukari diabetes maza blood pressure yẹn ó high kí ló oh, ṣẹlẹ̀ what happened. wasukar. Hmm. ẹ̀mí ò ní ẹtu ẹ̀kan ká ni kí àwọn máa dá yín lóhùn kíkà lásán ni ẹ máa para ẹ bẹ́ẹ̀ máa gbọ́ yẹn létà. torí time ẹ kà ẹ̀yin àti umu abdulmalik ẹ̀yin máa ka ẹ jẹ́ ẹ wà nípò tabib àwọn wà nípò patient wọ́n máa kè to tó tẹ̀lé. Hmm. naam ṣé kèmí gbé ẹlẹ́ẹ̀kejì ń sísà. Eh, naam naam naam naam. ó dà pé nẹ́tíwọ́ọ̀kì wọn ló ní pọ́lẹ́mù nẹ́tíwọ́ọ̀kì wọn ló pọ́lẹ́mù tó tó fà ní. ọlọ́run pé àwọn bí o pé wọn ọ̀gbọ́n tá à ń wí dáadáa. nẹ́tíwọ́ọ̀kì wọn nẹ́tíwọ́ọ̀kì wọn nẹ́tíwọ́ọ̀kì wọn. Ah. ok. naam almorin tanawaltu dawao adok eh, adoptu dawa adopt dawa adopt wa dawa shukar shukar sukari mm. àti fikini sí bẹ́ẹ̀. sukari sukari um, tana waltu dawa adoptu wa dawa sukar. Òun lóògùn òun dẹ̀ ń. ń lóògùn high bp òun dẹ̀ ń lóògùn ti diabetes. náà ah. ok ṣá ọ̀dà kristian ti jáde ta ló wà ń bẹ̀ tó máa lè continue. nípa network ni kẹ́ni kọ́kọ́ ti hmm. broda ahmed. náà. Yeah mo ti mo ti join eh. padà o network ní network ní o. ok ok. okay okay ó yá. mi ẹ mo fẹ́ kí péjì yẹn ẹhẹn náà ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ foríjì mi ẹhẹn adọ́tú murtafi'u blood pressure ó high wà sukari iodon àti diabetes yẹn náà bákan náà òun náà lọ sókè. máàdá kí ni kí ni nǹkan tó ṣẹlẹ̀. máàdá hadas. náà tànà wàltù dàwà dùkítì. kò nídìí kẹtù sẹ kò kíkà lásán la fẹ́ gbọ́ ẹ má pa ẹ má padà ẹ má padà má lọ má gbọ́ ẹ gbọ́ ẹ. duct mo gbọ́ yín ohun tí mo sọ ni pé kò ní ìdíkẹ́ tu ẹ kàn ká mm-hmm. ni pronunciation yẹn la fẹ́ gbọ́ kíkà yẹn la fẹ́ gbọ́ nísìn gbígbẹ ìtumọ̀ àti tu so bóyá tẹ bá padà gbọ́ tẹ bá gbọ́ kìlò kẹ bá padà ṣe revision yẹn ẹ máa padà máa gbọ́ àwọn bá ṣe tu èyí tí ò bá yé yín lẹ́kàn lè béèrè ńbẹ̀ àmọ́ kò ní ìdíkẹ́ tu ẹ kàn ká kíkà la fẹ́ gbọ́ nsìn ṣẹ́ gbọ́ mi yé. Yeah? Now, Sister Anisa, number two. Okay, okay, okay. Number two. Number two. أعتقد أنك لم تتبع الحمية. موتيكا أعتقد. هذا صحيح فقد تناولت kasiron minan shukariyatin minan shukariyatin minan suka su su minan sukariyat minan sukariyatin wa duhu wa duhu ni wa nusha wa nusha shewiyan wa nusha wiyat okay wa nusha wiyat wa nusha wiyatin okay. نعم والنشويات نعم يا oh, سيستانا وأعتقد <laughs> وأعتقد أنك لم تمارس الرياضة أيضا حاولت ذلك ولكن لم أستطع فهنم فهنم Moshgilun. Uh, is it Shindomoshu? Moshgulun. Dahimon. Dahimon. Dahiman. Sister Aniza. No. Ah. Mashgulun. مشغول Lẹ́gbẹ̀ẹ́ não wọn yẹn wà pa. Nẹ́tíwọ́ọ̀kì wọn yẹn eh, dà. Naam naam naam mo ń gbọ́ yín. Nẹ́tíwọ́ọ̀kì nẹ́tíwọ́ọ̀kì sista Anisa ọ̀dà. mo ń gbọ́ yín. mo ní nẹ́tíwọ́ọ̀kì sista Anisa ọ̀dà sẹ́. ok bóyá kẹlẹ́ mi kà á torí time. number four. ṣáàtì padà. no one ti dé padà. wọ́n ti jáde padà. bóyá kẹlẹ́ mi kà نعم كلمك عنه نعم توقي تايم نعم ألا تقع نعم ألا نعم. تقع خاطرة ح ح حالتك حالتك أهلتك أهلتك خاطرة حالة خاطرة لابد من الإميات حالتك خطيرة نعم. حالتك خطيرة أحلتك خطيرة لا بد من العميات ولا بد من الرياضة من الحمية من الحمية ولا بد من الحمية من الحمية من الحمية من الحمية من الحمية ها ها من الحمية من الحمية حمية نعم من الحمية ولا بد من الرياضات الدواء من الرياضة من الرياضة الدواء وحده لا يقفي نعم نعم ماذا أفعل نعم. نعم. يا دكتور الدواء وحده لا يكفي نعم, نعم. ماذا أفعل يا دكتور اتبعي إمياه ومعرس الرياضة وتناول الدواء وقبلني بعد الشهر وتناولي وتناول الدواء وقبلني دواء ما دواء دواء نعم كيشي حا كيشي حا نعم وتناول الدواء آه. وقبلني لا كيشي حا كيشي حا نعم. دواء آه. dàwa dàwa kò ní mú atẹ́gùn jáde dàwa bẹ́ẹ̀ ṣe ń pè yẹn ó mú atẹ́gùn jáde dàwa na. dàwa wà kọ́ bẹ́ẹ̀ la la la la dàwa a kò ní mú atẹ́gùn jáde èyí tẹ́ ń pè yẹn má atẹ́gùn jáde ha ló máa ha ha ló máa má atẹ́gùn jáde tẹ́lẹ̀ yìí ò ní mú atẹ́gùn jáde dàwa a a dàwa a. دواء دواء وقبلني بعد الشعر نعم بعد الشعر يقابل المريض الطبيب نعم الدكتور عادي وكذلك الشكر ما شاء الله ماذا فعلت اتبع اتبعت الحمايات اتبعت الحمايات الحمايات ومارس رياضات وتنوعت الدواء الدواء أحسنت قابلني بعد ستة الأشهر نعم نعم إن شاء الله وجزاك الله خيرا Okay. Okay, now. Bọ́dá ẹ pé sọ̀tì yáàtì ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa gbọ́ dáadáa àwọn voice ta send yẹn báwọn lábàṣẹ́ńká yẹn ẹ jẹ́ ká máa gbọ́ ká gbọ́ dáadáa ó máa help ó máa help àwọn pronunciation wa so àti àwọn àtúnṣe díẹ̀ díẹ̀ díẹ̀ àánà máa padà ṣe abá ti gbọ́ dáadáa kò ń ṣe pé pronunciation nìkan tá a kó tún máa help pé bọ́n ṣe ń sọ̀rọ̀ papọ̀ tá a bá gbọ́ tá a gbọ́ dáadáa ẹ máa pé kíní ẹ̀kọ́ máa wá automatically tẹ́ pé ẹ̀yin náà kàn máa pẹ́ kàn join ọ̀rọ̀ papọ̀ fúnra yín láì ẹ̀ṣẹ̀ ní máa dára rẹ̀ láàmú so kíní ẹ̀ máa ó máa jẹ́ kó tún rọrùn ó máa yẹ kíyẹn náà rọrùn ní kíkọ ní gbígbọ́ ní sọ ó máa yẹ kó rọrùn now yes. so kínní yẹn wọ́n dẹ̀ mórí tán ti fi síbẹ̀ even gan bí tá àti ìdè gan ó ti wà ń bẹ̀ so ká ti máa gbọ́ kalẹ̀ before àwọn táìmù yẹn mo sọ pé a máa fi àwọn ìta bá máa ṣe lọ́sẹ̀ tí ń bọ̀ àti máa fi sílẹ̀ so ìwé lẹ́yìn sí àti fi síbẹ̀ láti láti gbàdá síbẹ̀ bí nǹkan lọ́dà kan ti fi sí telegram Okay, now uh, ká lọ sí exercise ní péjì tó tẹ̀lé wọ́n ní istiab yani general understanding atadrib dá alámata sá aw khata summa sahih summa sahihil khata'a ipe fi àmì correct àbí wrong sí àwọn tó ń bọ̀ yìí lẹ́yìn náà ni kẹwàá correct mistake yẹn mi ò fẹ́ ká pẹ́ ń bí a kàn máa bíi méjì àbí mélòó kan bẹ́ẹ̀ adẹ́tẹ̀ lọ síbi bòmíì. Um, a ti sọ àwọn ìtumọ̀ àwọn àwọn ìtumọ̀ àwọn tí mo bó lè fẹ́ dá aláàmú bẹ́ẹ̀ ẹ̀yẹ́ tó tún sọ adductu ohun tá a pè ní ductu òun ni bp hmm? àbí nǹkan kan eh, asukari òun ni diabetes sukariyat sukariyat òun làwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ ní ṣúgà. Uh, àádì òun ni kí nǹkan wà normal uh, so òun nìyẹn nashawiyat òun ni carbohydrates nashawiyat carbohydrates himya òun ni balancite na a máa béèrè béèrè nísìn ipe ìbéèrè alátẹ̀dìríbà alákọ̀ọ́kọ́ the first exercise àyè tó wà lápá lápá àlàáfíà yẹn àìpọ́n ti fààyè àsọ̀wáàbò síbẹ̀ yà ní pé tó bá correct lèyẹn máa fi síbẹ̀. Si تناول المريض كثيرا من من السكريات ṣé ọ̀rọ̀ yẹn ṣó wà correct àbí ó wà correct تناول المريض كثيرا من السكريات نعم ó correct. ó correct náà gẹ́gẹ́ bó ṣe wà nù passage. bẹ́ẹ̀ ni. تناول كثيرا يا تناول المريض كثيرا من السكريات يعني pé aláàárẹ̀ yẹn ó máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ní ṣúgà ó máa ń jẹ àwọn oúnjẹ oníṣúgà lọ́pọ̀lọpọ̀ number two حاول المريض ممارسة الرياضة حاول المريض ممارسة الرياضة ṣọ́rọ̀ yẹn correct. Uh-huh. Sister Basira. Sister Basira. Shabambe. Marido. No, no. Uh, Shabambe, you're correct. Hawal al maridu mumarasata riyadu. Ashak, boy, the thing is mo ṣe ń join ni so mi tí follow along pẹ̀lú. okay. okay. sister Sọ́ọ̀lẹ̀ha. ṣe sister Sọ́ọ̀lẹ̀ha wà ń bẹ̀ àbí. correct ó correct. sister Sọ́ọ̀lẹ̀ha. ó correct Uh, brother Ahmed. Sharon. No. Correct. Oh. Correct. Brother Ahmed. No, correct, sir. Maria. Ah, ó correct now. Kí ló ṣe? Ó ti sọ, ó sọ lókè tó sọ pé òun ń gbìyànjú gbà tí yẹn pé kó máa ṣe ó lóun ń gbìyànjú. Wọ́n níbi yẹn sọ pé ìtumọ̀ ẹ̀ ni pé howard eh, aláàárẹ̀ ń gbìyànjú pé kóun máa ṣe exercise ó lóun gbìyànjú àmọ́ òun ò rí i ṣe òun gbìyànjú so ìgbìyànjú náà sọ. Nke hmm? hawal almaridu mumara satari yaadọ naam ó wà correct nítorí pé ó ti sọ̀rọ̀ yẹn lókè bẹ́ẹ̀ pé òun gbìyànjú ẹgbà tí dókítà sọ pé ṣé kò máa ṣe aṣáìsì ni ó lóun gbìyànjú rẹ̀ wà láàkín lam àtẹ̀tẹ̀ ṣèbí ohun tó sọ lókè nìyẹn. ustaz. Money نعم. question sir. نعم. تفضلي. question question mi ni pé alákọ̀ọ́kọ́ yẹn tí ẹ sọ pé alákọ̀ọ́kọ́ nọmba one yẹn tẹ́ ní tànà wàlà màrídù kẹfì rọmìnà sukariya. ṣé ẹni aláàárẹ̀ máa ń jẹ ṣugri food àbí ìbéèrè kan béèrè according eh, to. ṣé oúnjẹ yẹn ṣé tànáwálà ni ó máa ń jẹ. Hmm. gbọ́ yín sá o. ẹ ẹ pé ok ok ok mi ò gbọ́ béèrè yín tán mi ò gbọ́ tán. mo sọ pé mo sọ pé ṣé ó tún pé ṣé ó túmọ̀ sí pé tànáwálà yẹn ò ṣó túmọ̀ sí pé ó máa ń jẹ ni ṣúgà ṣe máa tu ẹ sọ pé aláàárẹ̀ máa ń jẹ ṣúgà oúnjẹ tó ní ṣúgà kẹsí ìrọmìnà sukari yá àti náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn lábá mi àwọn lábá àwọn lógà kan wà tẹ́ pé nínú àwọn èdè yẹn tẹ́ pé tá a lè sábà ní ká fẹ́ fi Yorùbá tu ó máa fẹ́ wà difficulty díẹ̀ so tànáyà wàhálà a máa ń lò pé kéèyàn get nǹkan a dẹ̀ máa ń lò pé bíi kéèyàn kéèyàn bíi jíjẹ ṣá àbí mímu oh, àbí lílo oògùn kan mo lè sọ pé tànà wàlítà dàwà ṣó tí ì lo oògùn ṣe ìfẹ́ ìfẹ́ so ẹ̀ ní sọ pé báwo lè fẹ́ tu so títú yẹn mà ṣáàlítà náà dawa dàwà ṣó tí ì lo oògùn. káṣà sọ pé bí kéèyàn consume nǹkan. ẹ o so ó lè jẹ mímu ó lè jẹ jíjẹ ó lè jẹ nǹkan mìíràn tí èyí ṣe bóyá báyẹn náà. okay okay bó ṣe rí náà so nínú lábáwá to correct dada so òun náà ni kí wọ́n lorú nǹkan báyẹn pé tanawaltu dawaha kathira tanawaltu at'ima mamlu'a bisukariyat n pé mo máa ń jẹ. oúnjẹ ṣúgà. ìbéèrè kan bẹ́ẹ̀ yẹn ok ẹlẹ́kẹta ni pé kánàtì hàlàtúlmọ̀rídì kọ̀tìrọ̀ ṣé ọ̀rọ̀ yẹn wà correct àbí. kánàtì hàlàtúlmọ̀rídì. خطيرة كانت علت مريضا حالة المريض كده كوي حالة حال حالة حالة الحالة كون بي يوجو لا لا حاول لو بيانجو حاول لو ليه حالة حالة حاول أن ينبينجو سو حاول وحاول هو يحاول أنبينجو أما إلي حالاني حالاني situation ìṣesí téèyàn wà nísìn halatul marid khatira yani risk la pé khatira nke halatul marid khatira. نعم هو correct halat حالة مريض كثير نعم. correct هو correct في situation نعم. one بواتريكس حالة نعم ريكس حالة خطيرة ريسك حالة situation حالة situation. condition uh, condition eh, نعم situation نعم خطيرة uh, condition نعم condition يقول condition بامدادا condition بامدادا mgbe condition ẹ ụwa na baada sa na ẹlẹ́kẹrin baada salasati ashhur kana dọ́kítù adiyan baada salasati ashhur kana dọ́kítù adiyan. kò correct after a month ni. No kò correct after a month ni doctor. lẹ́yìn naam naam mẹ́ta. ètò ìpè báàdà ṣáàrì ní níbi ẹ̀ sọ pé báàdà sàlásà ti àṣù. naam naam kò correct báàdà ṣáàrì náà ni kò correct. naam kò correct kí wàá ní correct o ó um, umu abdul malik ó yá sọ ètò correct ẹ̀ ń pọ́n sọ pé eh, bá ti sọ kí ètò bá correct ẹ̀ máa sọ ètò correct. ok báàdà ṣáàrì cannot. Do, eh, Adoktu Kana Adia. Kana Adia, adoktu. naam, correct niya. Naam, tamam. Mumtaza. Naam, ipe bó shirini ya kwe baada shahari. Baada shahari. Keeshi mm-hmm. baada thalasa thalathati ashhur. Yes sir. Ẹlẹ́ẹ̀karùn-ún Kwa tó wá correct náà ti sọ yẹn o ba'da shaharin ba'da ipe lafta ìmọ̀ǹtì ni kánà dọ́kítù àdìyà ni blood pressure bp ẹ ti wà normal àdìyà no doctor ni doctor ni bp. ṣeye bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ó ṣe hálù ni wọ́n lò ń bẹ̀ yẹn ẹ yé ká de kẹ́lmọ̀ ẹ̀ kọ̀ọ̀kan túmọ̀ tó ń dìmú àdọ́kítù òun ni bp oyè kò ń ṣe hálù ni wọ́n lò kò ń ṣe condition ni wọ́n lò ń bẹ̀ yẹn doctu ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ìtẹ́bìrín alimọ̀rí ìtàbà alimọ̀rí ìdòlè hìmìyà wàlám yomari sèrìyàdọ̀ ìtàbà alimọ̀rí ìdù alẹ́hìmìyà wàlám yomari sèrìyàdọ̀. Brother Ahmed, sure and correct. Brother Ahmed. اتبع المريض الحمية ولم يمارس الرياضة. That we want, I'm not available. Okay. Oh, yeah, that oh, madam one. Correct. Oh, correct. Oh, correct, sir. Oh, correct. Okay, Ipe aláàárẹ̀ tẹ̀lé ìtàbírin àlùmọ́rìdò himia aláàárẹ̀ ah. aláàárẹ̀ ó tẹ̀lé as in oúnjẹ normal balanced diet ó follow eh, balanced diet wàhálà miumaris wàhálà miumarisi àríyàdọ̀ bẹ́ẹ̀ ló sì bí bẹ́ẹ̀ ló sì ṣe àlékún exercise. no no wà lam lam ẹ fi nullify ni ẹ̀ pa ti ṣe ní kí lórúkọ ẹ̀. ok a ṣe lọ́jọ́ yẹn lam tẹ bá ti rí lam ẹ fi nullify nìyẹn wà lam yóò máa rí sí riyadota ah. kìí ṣe ẹsasáìsì. ok kò kò kì í ṣe exercise ok i know kò correct kò correct. kò correct ẹ kí wàá ní correct one. kò correct. Oh. ok ó máa jẹ́ um, ìtàbà àlùmọ́rídù lẹ́hìbíyàtà. Wà á kí lámù yẹn bẹ́ẹ̀. Wàyùmọ̀rísù ah. wíyádọ́ta. Wàyùmọ̀rísù wíyádọ́ta. Ọ̀rọ̀ yẹn ò tí ì pé náà, kò tí ì pé náà. Tábà ní ká wọ according to that passage. Ètò ìpé ohun tó sọ ń bẹ̀rẹ̀ ni pé òun òun follow Him ya, òun follow balance diet ó ṣe exercise ó ń lóògùn ń ṣe gbogbo ẹ̀ nǹkan yẹn kan tí ò follow ní kíni alẹ́ himniya ẹ ó sọ pé exercise òun òun gbìyànjú exercise àmọ́ kó òun ò rí ṣe ó gbìyànjú rẹ̀ àmọ́ kó kàn. Hmm. ok so himniya náà kò diet gangan ni kò lè jẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó lóun jẹ high sugary food. Uh, àti àti full àti àwọn fat. ẹ àti fat food àti carbohydrate náà àdùhún àti nashawiyat ipe ìtẹ́bẹ̀ òun ni pé ọyá bá lè fẹ́ sọ ọyá ẹ correct ẹ. ìtẹ̀bẹ̀ um, àtẹ̀bẹ̀. لام لما في سي بي تابع يعني سي لام يت اها لام لام اه لم لم تبه المريض العناية آه بعد فعل اللام متصل ọjọ́ yẹn a ti sọ pé tẹ́ bá ti fẹ́ lo lam fíìlù mùdọ́ọ̀rìn ló máa wá. ọmọ yẹn lam bóyá kí ẹ fẹ́ wí nǹkan. lam kí ni. lam tẹ́bẹ̀ ọ̀ ha yẹn máa gbàdó mọ̀. kò ń ṣe kò ń ṣe kò ń ṣe no kò ń ṣe kí n lẹ wá lò yẹn kì í ṣe fíìlù mùdọ́ọ̀rìn nìyẹn. ìtàbà òun ni fíìlù máa di so ẹ máa change ẹ sí fíìlù mùdọ́ọ̀rìn. ó kéèké pé ó ń ṣe. لا لم يتبع يتبع لا لم يتبع المريض لم fún fèlù mọ̀dọ́rì onísunkún ni ẹ rìváìsì yìí tá a ṣe tẹ́lẹ̀ lam ó máa ń fún fèlù mọ̀dọ́rì onísunkún lam hmm. yẹ tẹ́bẹ̀. ok eh, ok lam ìtàbà ló fọ́lò yẹ tẹ́bẹ̀ ni ọkùnrin he follows tó bá di pé I attabi'u, I follow. I attabi'u, ana attabi'u. Uh, huwa yattabi'u. Anta tattabi'u. Nanu nattabi'u. Lam nattabi'u. Tó bá ti pa fẹ́ nalifáyẹ̀. So, lam yattabi'u. Ohun tó máa kó gba kẹ́sìrọ̀ ni pé kẹ́sìrọ̀ méjì tó bá pàdé a máa fún a máa tí sùkún méjì bá pàdé a máa fún Eh, a máa fún fílù mùdọ́rù yẹn ní eh, eh, kẹsìrọ̀ àmọ́ pèlè ohun tó yẹ kó gbà ń bí ni pé kó yẹ kó gba ó yẹ kó gba sùnkún pé lam yẹ tẹ́bẹ̀ hmm? àmọ́ gbàtẹ́ pé alifa lam ló fọ́lò àyìn yẹn so sùnkún ni so sùnkún méjì tó bá ti pàdé nídìí lábáwá wọ́n máa fún ìkànnì kẹsìrọ̀ nígbè lam yẹ tẹ́bẹ̀ ìmọ̀rí ìdòlẹ̀ himya wàlámù yóò máa rí sí gbìyà náà ṣe ọ̀rọ̀ yẹn ti yé báwọn. yes sir. ok tẹ̀dírìbọ̀ ẹlẹ́ẹ̀kejì ajib ikhtisari amma yali wọ́n ní kẹ́ dáhùn ìbéèrè yìí pẹ̀lú in summary bi ikhtisari ni in summary amma yali àwọn tó ń bọ̀ yìí. limaza qabala al maridu tabiba ọ̀yà ìdáhùn ẹ̀ limaza. قابل المريض maridu at-tabiba kílé tí aláàárẹ̀ ẹ má jẹ ẹ kílé tí aláàárẹ̀ tó fi lọ fíṣítì dókítà tó fi lọ bá dókítà. Um, marido. Al-maridu. Al-maridu. Uh. So, Azucarilla. Azucarilla. no, eh, okay. Azucarilla. Cassie Rominal. Ó ní high blood pressure àti Hey, I'll be careful. limon zakor balmorede tobib question yẹn ti ó yẹ ẹ sọ kí ló kí lè fẹ́ sọ yorùbá ẹ sọ yorùbá kí n bá yín yìí. ọ̀ọ́ bilal moridu tobiba li li li. ẹni IVP àti mutafa'u ṣùkọ́rọ̀ àìdọ́. ok ok ẹ pé ó ní bp so doc two àti sukak aha ẹ kọ sọ pé pé kọ́ balal marid tabiba li'annahu yu'ani min ad-daqti wa sukari. Mm, min ad-daqti wa sukari. ayi. Mm, naa min ad wa sukari. àárẹ̀ tó ń ṣe náà nìyẹn. yes sir aw àbíkẹ́rẹ́ sọ pé indahu adopt murtafi wa sukar aidan khasal kalas indahu doktu wa sukar murtafi. Naam. Naam. Ọ̀rọ̀ pé Mọ́za qala lahu tabib. Kí ni tọ̀bíbù sọ fún? Kí ni dókítà sọ fún? قال له قال له تناولت الدواء ضغطي والدواء السكر ماذا قال له الطبيب الطبيب fún àwọn nǹkan kan fún tó ní kó ṣe يقال له يقال يقال له قال له قال له. آه. اتبعي اميا ومارس الرياضة وتنول دواها وقبلني بعد الشر نعم ẹ gbìyànjú ẹhẹn ta ló tún Brother sọ bá mi. broda ahmed ti ṣínà wọn ti wọn ti gba almost twenty eh, eighty percent ẹ Okay. ibẹ̀ yẹn وبش بقى باشي وا كلمة يا إيزي بس هو كولا لا ماذا كولا له طبيب طبيب بس هو كولا كولا له طبيب أين أن يتبع أه أي يتبع ال الحمية ويمارس الرياضة ويمارس الرياضة آه ويجتنب asukariyaati waduhun wanashawo ìyẹn tẹ kò tẹ nídìí yẹn nígbà tá a bá ti sọ pé alihimiya nǹkan yẹn kan tó sọ fún náà ni pé nǹkan méjì nǹkan mẹ́ta ló sọ fún tó jẹ́ main point à ń yẹ tẹ́bi alihimiya wàyùmọ́ rìsàlùyàdọ́ wàyùkọ̀ọ́bílàhù. أني أنا لو شيشنبه انظر قال له الطبيب أن يتبع الحمية ويمارس الرياضة ويقابله بعد الشهر نعم شوري شوية نعم تمام نعم الو شوية ماذا تناول المريض كثيرا إلي يزي ماذا تناول المريض كثيرا نمبر فور ماذا تناول المريض كثيرا تناول المريض كثيرا شكرا إيه، شكرا نعم. تناول تناول الشريف تناوله الدكتور والسكر السكر ẹ̀yin náà support ohun tí eh, brother ahmed sọ pé eh, tanawala dọ́kítù àdọ́kítù àárẹ̀ ni àárẹ̀ kí la máa ń pe yorùbá rẹ̀ ẹ̀jẹ̀ ríru ṣẹ́jẹ̀ òun là ń pè lẹ́jẹ̀ ríru àbí Eh, eh, ok eh, tanawalahu. ṣé yorùbá rẹ̀ náà ni ẹ̀jẹ̀ ríru. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ sà. ok. tanawalahu. مريض كثيرا تناوله مريض كثيرا السكريات كثير كثير السكريات كثيرة ẹ ẹ níbi bẹ́ẹ̀ ni ó correct àmọ́ níbi ó correct àmọ́ níbi tànà wàláhù yẹn ní ìṣẹ̀ sọ pé tànà wàláhù mọ́ nítorí pé yẹn hù yẹn tún lọ padà sí pé nǹkan tó ṣe pé ó ṣe nǹkan yẹn gan ẹ kàn pé tànà wàlàmọ̀rìdù kẹsìrán mina sukariyat ah. àbí kẹ sọ pé tànà wàlàmọ̀rìdù asukariyati kẹsìrán. نعم تناول المريض السكريات كثيرا نعم تناول المريض السكريات كثيرا عليك الدواء وحده لا يكفي ماذا يفعل المريض الدواء وحده لا يكفي maza yaf'alu al-marid ipe oògùn lásán ò tó ee àdárúkọ eléyìí ńgbà tá à ń dárúkọ pé maza qalahu tabib ètò ìyẹn náà wà ń bẹ níbi question lẹ́ẹ̀kejì lára àwọn tó sọ fún pé qalahu tabib an yattabi'a al-himya wa yumarisa riyada wa yatanawala ad-dawa níbi wọn sọ pé maza àdáwáhu. وحده لا يكفي ماذا يفعل المريض أي دواء دواء واحد إيه، أوكي دكتور سوكوي وحده الدواء وحده لا يكفي أوكي بنيكون أوتو ماذا نعم. تفعل مريض. ماذا يفعل المريض نعم ماذا يفعل المريض dókítà sọ fún un ti wà ń bẹ gbogbo àwọn tá ń sọ yẹn náà nìyẹn kan. naam. naam àwọn sùwálì yẹn ti wà nínú sùwálì ẹlẹ́ẹ̀kejì tá a dáhùn yẹn. naam. نعم أيا يفعل المريض نعم يفعل المريض اتباط العمية ويمر ويمارست ويمارس يمارس ويمارس ويمارس رياضة وتناولت الدواء ويتناول نعم so ẹ níbi eléyìí nísìn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tó wà nọ́mbà two yẹn ti wà ń bí dàwa nìkan ni a máa yọ kó ń bẹ̀ torí pọ́n sọ pé àdàwa wà dàwọ̀ la ẹ̀fẹ̀ máa za àyè fún alùmọ̀rìd so ibẹ̀ yẹn yẹn kàn ra fi kún pé alùmọ̀rìdù يتبع الحمية ويمارس الرياضة خلاص نعم آه. متى سيقابل المريض الطبيب آه. إليه متى سيقابل المريض الطبيب يقابل بعد شهر بعد شعر شعر شعري بعد شهر بعد, بعد شهر. شهر نعم ولا بعد شهر نعم نعم ṣé àwọn ìtumọ̀ yẹn yé ṣaharin báàdà No, no, no. Okay. No. So, uh, all right, we can stop on there torí time. Yes, sir. Um, okay. Uh, kí lorúkọ ẹ? Àwọn èyí tó wà ń sálẹ̀ èèyàn kàn ní kẹ́ join kínní papọ̀ ni. So bóyá ká ṣe àwọn assignment mò ń fún wa mi ò réyàn kan tó ṣe o. Ah, ṣé mi ò sí lọ́nà láti jọ ìní o okay inshallah máa try láti. okay so ìgbéka wọn ní káà náà. tẹ fún wa ní assignment bẹ́ẹ̀ yẹn ìgbà tá a máa fi fẹ́ tún gbọ́ kó lọ mọ́ mo dẹ̀ send sí ustaz shakura muzamil kan bá wa gbé sí youtube torí youtube yẹn láti máa ń rí tún gbọ́ láti fẹ́ ṣe àwọn assignment yẹn but kò tí ì sí níbẹ̀ mi ì dẹ̀ rí gbọ́ lórí eh, zoom yẹn mọ́ kò lọ mọ́ ok ọ̀dà bóyá fàṣàkó ti gbọ́ bóyá máa sọ <laughs> fún wọn máa mọ bá ṣe máa ṣe. náà náà náà bó ti gbẹjà nǹkan tó yà fún bẹ́ẹ̀ gbé ṣé wọ́n bí ti jẹ wọ́n bí ti jẹ lọ́jọ́ mẹ́ta nǹkan tó fa nìyẹn. èmi náà mo máa mo máa mẹ́sẹ̀jì wọn wọn ọ̀rẹ́ ìdáwọ́ mẹ́sẹ̀jì lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò pọ̀ ṣé àlàmà tó yà láti gbé kí n kí n sọ́ọ̀tì problem out mm. inshallah. so àwọn tó wà ń bí ẹ̀kọ́ wọn ní kẹ́ lò kẹ́ fìlẹ̀ pẹ̀lú àwọn nǹkan níbi tẹ̀gbìbò tó wà ń sàlẹ̀ yẹn. mọ rọ́stú kí là ń lo mọ̀rọ́stù fún mọ̀rọ́stù ṣínú mọ̀rọ́stù táwọn kọ̀ọ̀báltù mọ̀rọ́stù mọ̀ọ́dá kí ló máa wà ń bẹ̀ mọ̀rọ́stù rìyàdọ̀ mọ̀rọ́stù máa lọ pẹ̀lú rìyàdọ̀ kọ̀ọ̀báltù àtọ̀bíìbà àtọ̀bíìbà àbí kọ̀ọ̀báltù lè ustaza kéèyàn mìtì èèyàn ló ń jẹ́ kọ̀ọ̀bálà kọ̀ọ̀bálà hu omi tiẹ̀ ń gbé uridu an uqabila tabib qabaltu ustaz qabaltu doctor ṣeye qabaltu doctor qabaltu akhi qabaltu akhak naam akhastu dawa akhastu dawa tanawaltu ad-dawa ìtàbàtú àlàhìmíà ṣèrìbtú àlìmá so bó ṣe jẹ́ nìyẹn àwọn ṣé inú àwọn tá a ti sọ àwọn kẹlmọ̀ tí ò bá yé ṣé àwọn kẹlmọ̀ kan wà tí ò yé nínú àwọn vocabulary yẹn adọ́tú asukar eh, duhun aduhun anashawiyat anashawiyat so naam. Ustaz ẹ eh, ọ kí ni àkọ́sùtù yẹn kí ni ìtumọ̀ ẹ̀ sá? Nọmba tírì yẹn. Àkọ́sùtù kéèyàn mú nǹkan ló ń jẹ́ àkàzà. Àkọ́sùtù èmi mú. Ìgbà míì dẹ́ wà ní lábáwá tó pé ẹ máa gbọ́. Ìgbà míì wà ní lábáwá tó pé a máa lo àkọ́sùtù fún pé kéèyàn lóògùn náà. Kéèyàn absorb nǹkan náà, kéèyàn consume nǹkan. Àmọ́ ìtumọ̀ ẹ̀ ní òun náà ni pé kéèyàn mú nǹkan pé akhastu kéèyàn receive nǹkan gbà mí akhastu minhu wàhùwà akhis receive wípé mo ti receive ẹ akhastuhu akhazahu ó o mudani o mu huwa akhis receiver huwa is the receiver akhaza ya akhuzu akhaza kéèyàn mú nǹkan akhaza ń gbà mí kéèyàn ṣe kí ni o kéèyàn lóògùn ẹgẹ bí a sọ pé kéèyàn lè lọ sípò tani awaltu ipe akastu dawaha a lè lọ sípò pé mo lè sọ pé tanawaltu dawa ali akasta dawa al tanawalta dawa. Naam. Naam. Sọ bó ṣe jẹ́ nìyẹn. Naam. Ṣé kò sí ṣe? Ok, bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ inṣàlá. Jazakumullahu khairan lọ́jọ́ tó ń lọ́kà ayé ẹ̀kún bàjẹ́ kọ́nà bá ti ní ẹ̀sìn lọ́yọ̀. ẹlẹ́kùn jẹ́ ká gbìyànjú láti pé ká múra sí àwọn i pé sinmi táàmù alhamdulilayi pé àwọn ẹ̀kọ́ wa sì ń lọ dáadáa. àgẹ̀rẹ̀ pé àwọn àwọn brothers kọ̀ọ̀kan wọ́n ń sá àfa ahmed nìkan ó sábà máa ń wá dáadáa. àmì yóò mú wọn send message aláwọn lẹ́sàmù bákan náà ìgbà tí wọ́n mẹ́sàgì a ní last program lẹ́sà. àìrọ̀ alẹ́ mo send message wọn pa ní zoom náà wá láwọn lẹ́sà. ok ok ok inshallah khair ọlọ́run bá fi wọ́n sí kọ́ńgẹ́ dáadáa. then sísá sherifat. àmì ọlọ́run bá àwọn náà àwọn náà àwọn ti mẹ́sàgì mi wọ́n ti mẹ́sàgì mi. Ah, ah, nǹkan tó ń sẹ́ni bọ́tà ó pé nítorí pé àwọn àwọn bọ́dà kọ̀ọ̀kan wọn ò wá class dáadáa bí bóyá network or something like that Then lè fi ká take the first test báyìí bóyá a máa sọ di táìmù second test oye bẹ́ẹ̀ táìmù ẹ̀ la máa ṣe bóyá test ẹ̀ kan náà jẹ́ ní táìmù ìsà ọtí yé bẹ́ẹ̀ ọtí yé sá inṣàlá ẹ báyìí tó àsìkò second test yẹn a máa náà sì test yẹn inṣàlá. jazakumullahu khairan jaza. sheikh shakur. naam hayakumullah. sheikh. Eh, ṣe bá wọn eh, àwọn sọtìyàtì yẹn ṣé ó ti wà lórí telegram. Ah, ṣé ti àwọn eh, Mustawa Sani. yes sir. zoom ni class ti wọn. zoom zoom ni class ti wọn. no no no àní sọtìyàtì àwọn kíní kíní àwọn sọtìyàtì arabic yẹn gangan sẹ. mo sẹ́ni ẹ̀ bẹ́ẹ̀ mo òun náà wà ń bẹ̀ wà ń bẹ̀. ó wà ń bẹ̀ ok ok ìgbò fẹsẹ̀ fọ́nà pé bóyá tó bá ti wà ń bẹ̀ kán wò ó àbí ṣé wọ́n rí i